قال الرسول بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وأزواجه وذرياته والتابعين إلى مرتان إلى يوم المبعث فإن أصدق الحديث كتاب الله وخير حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعادني الله وإياكم بها ثم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته alákọ̀ọ́mọ ọlọ́mọba ọba tí ó ń tẹ̀lé ọ̀rọ̀ fún wa tó ní kí akọ̀lẹ̀ kàwé nínú ìṣúra fún wáyé ini ìlú ní ní Ini ọ̀sán wa lókè ní gbogbo ọ̀rọ̀ dára fún ojú ọ̀dọ́ ìṣòro ìṣòro ojú ọ̀dọ́ wa àdúgbò fún ọlọ́mọba náà àwọn àjọ ọlọ́mọba náà sudah mampu jadi sudah berada kuat di semua ya, kuat di atas kalau terbeli sudah dia akan rokin agar Allah taala menjaga sudah berada kuat kepada hidup kita hidup itu ini kita dapat jadi kuat sama dengan kami Bila kita akan rokin Bapak àbí ọlọ́run bá nínú àánú ẹ̀ tó dàpọ̀ gbogbo àwọn tó jẹ́ olùkọ́ wa àtàwọn tó jẹ́ òbí wa jọlọ́ nǹkan wa ní bákan náà gbogbo wa náà tí fún ní àǹfààní láti ọba àlejò ọlá kálukú wa ní wọ́n á jẹ́ kójú kó wúlò fún wa láyé bí àti ẹgbẹ́ dàdí kìámù. pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba àdìgbẹ́ ọlá pẹ̀lú àsìkò wa ibi tí a ti bẹ̀rẹ̀ pẹ̀lú ìwà ọlọ́run ní òun náà ní àyà lẹ́ẹ̀kejì dín ní ogún nínú fúlàtò alẹ́dẹ̀mọ́rán ìyẹn ní twenty three verse eighteen. níbi tí ọlọ́wọ́ bá lè jọlá tó ti fi di ìjẹ́ ọ̀ka gbogbo ẹ̀ tó ti fi múlẹ̀ fún wa eléyìí tí kò dàrú máa ẹni tó bá mọ̀ pé ọ̀ka gbogbo lọ́lọ́wọ́ tí ó dàrú wọn lọ́wọ́ rárá àwọn àti ọlọ́wọ́ bá náà ní máa ń lẹ̀ kó mẹ́tẹ̀kọ́ dàrú wa náà lọ́wọ́ láyé láyé. ayé alákọ̀ọ́ ọlọ́wọ́ bá lè sọ́lá ó túra rẹ̀ lè tó kú sí àmúlẹ̀ fún wa pé ọ̀pọ̀ tuntun ni òun ọ̀dọ́ tí ó sì sí ẹlòmíì tá a lè máa fi rọ́pò igi ọlọ́wọ́ ọba rẹ̀. ayé àkọsẹ́lẹ̀ eléyìí fi jẹ́ àmúlẹ̀ nípa. nínú ayé àwọn àtàrà mẹ́lú àwọn akẹ́kọ̀ọ́ wa náà ti pé tó bá tàbí bó ti jẹ́ sí wípé kìí fẹ́ nìyẹn lórí bó ti jẹ́ sí wípé òun lórí. wọ́n yẹn ní ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ti bẹ̀rẹ̀ tó pé ìdáàbà ìyáná wàtà àdámà ní màdílà ápù yóò ṣàlàyé yóò wá fi mọ̀ wá balẹ̀ tó ní ẹ̀kọ́ náà wọ́n ní ẹ̀rọ ọba àdékọ́lá ọ̀pọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ìdá ọmọ ọba wa ó sàlàyé fún wa ó sì mọ̀ wá. ìyẹn ni ẹ̀rí tọ́lọ̀ ọba àdékọ́lá ń sì jẹ́ múlẹ̀ fún wa nínú bẹ̀rẹ̀ àyà. bákan náà àbá wa àkókò tádà àbí àbá wa àkókò méjà àwọn ní ìtumọ̀ rẹ̀ wọ́n ní ṣẹ̀yìdá wọ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ sí wípé àbáwa ìyá ìtumọ̀ àbọ̀ tẹ̀síl àwọn náà sọ tó jọ mẹ́bẹ̀ wọ́n ní àṣà ìlú kúwà ṣẹ̀yìdá alámùsẹ̀ ẹni tí ó jẹ́ ó ti nímọ̀ nípa nǹkan nípa nǹkan wọ́n bá ìjáná ní ti sàlàyé ìyẹn jẹ́ àkókò lórí ọ̀sán alákọ̀ọ́kọ́. wọ́n wá nínú ẹ̀ á wà kọ́lé pé sáńlá ní sọ òkúra lọ́wọ́ tàrà àlà aláwọ̀ àdàmọ́yá lóbi tẹ̀lé wípé ṣe é يجب لأولئك أن تذكر الأخوات والرجلات وما أخبر فهم يتقفوا رسولا سنة بكيجا لبكيجا إلينا بجاء أولئك أن تبني بيت كده هو الذي يمتلك العبادة ورمية الأرض فتحت كامل ليه أوانا هو في هو يتقفوا ìyẹn ní àwọn ìtumọ̀ tó sáájú bá àpapọ̀ tó àjánà wàhálàmà ó wá ti tẹ̀lé wípé wá kọ̀ọ̀kọ̀ tó fẹ́ náà fẹ́ lábẹ́ ìtumọ̀ yẹn tó jáde ń bẹ̀ tó kọ̀ wọ́n tó náà bá wá rárá ìdè òní bẹ̀rẹ̀ tí wọ́n náà bá wá rárá ìdè òní bẹ̀rẹ̀ àjẹkùnrin ọ̀rọ̀ àfẹ̀mọ́ pé kọ́dọ̀ wọ̀ kọ́dọ̀ pé lọ́ọ̀ṣì àmọ̀ ìlà ìlà á lè wù جرى خلقهن لا وقال الملائكة ọlọ́run ọba àdìgbọ́lá ó wá fi àwọn màláìka rẹ̀ náà ó fi wá jẹ́rìí lórí wípé kò sí ọba kan àyàfò wọn lọ́wọ́ ọba ọ̀sẹ́lẹ̀ kan sílẹ̀ fún tọ́jú ní nílẹ̀ bẹ́ẹ̀ lọ́pàá méjì kan tàbí lára ẹ̀ ọwọ́ tó tọ̀ wá lókù. Gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àtàkàwọ̀ ìyẹn láàyò lẹ́nu tí wọ́n ń jọ́sìn fún kò sí kẹta tó fà tó ti ní pé wọ́n yí àwọn kẹta tó fà tó lókù mẹ́lẹ̀. Tí wọ́n á ní sí àwọn ẹni lára ẹ̀dá tó lè tó wá lókù tó lè gbà ní لا يبعث بكل إذن غير الله òun bá wọn náà jẹ́ lórí wípé òtọ́bà kan àwọn ọlọ́kọ̀ọ́ba wà fún olè ẹ̀yìnì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni òun fi àwọn onímọ̀ òun bá wọn náà jẹ́ wípé ní òtọ́bà kan àdàbò ọlọ́kọ̀ọ́ba ọba nàlá. sí nǹkan nìyẹn lọ́dọ̀ àwọn àbá wọ́n ní torí pé wáyúmọ̀ áàbù ni áàbù yẹn ta ló wá ní wọ́n lóun náà ní àwọn akúrò lẹ́yìnmí àwọn akúrò jẹ́ onímọ̀ yẹn àwọn ní. wọ́n bákan náà ó tún lè wá dábọ̀ wípé bọ́ọ̀lù ẹni kí sì yẹn á ṣàáta ni pé áàlù ṣàáta áàlù ìjẹ́rì tọ́lọ́pàá àdékẹ́ máa ń tọ́bọ̀ wípé ní òun jẹ́rì àwọn màláìkà náà jẹ́rì àwọn olùkọ́ náà jẹ́rì ní ìjẹ́rì eléyìí tó jẹ́ tíntín. Abẹ́rẹ́ àwọn olùkọ́ ọ̀nà méjèèjì náà ló bá Torí pé ta bá wà lérò dáadáa, àwọn àti pẹ́ báyìí yẹn, ó kún wá tó ń ẹ̀yìn ìyẹn làwọn àgbà ìgbé lọ́dọ̀ tàwọn olùrẹ̀ ẹ̀yìn àwọn ọ̀rẹ́. Àwọn akẹ́lẹ́ tó wọ́n bẹ̀rẹ̀ kọ́ ìmọ̀ tẹ̀lé tí ó sì yẹn àwọn màláìkà àti ọlọ́run ọba àdékọ́lá àtàwọn màláìkà àti àwọn olùmọ̀ ọ̀rọ̀ tí ń bá bọ̀ yẹn àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà tó ọ̀rẹ́ fún ọ̀rọ̀ kan náà sì ń sọ ọ́ bọ̀ tó ṣe ń pẹ̀ ọ̀rọ̀ sàádà náà ni. ọ̀rọ̀ sàádà yẹn wá ní òun náà tó ọ̀pá nípa àti ìgbòho

pẹ̀lú ara ẹbí ṣáàpù yìí àpọ́nlé ni ọlọ́wọ́ bá lè sọ náà wá ní gbàpọ́nlé bẹ́nìkan kò ní pé ìlú bẹ́nìkan àyàfi tó ti pẹ́ sí ìdílé kọ́jọ́ òkú tó wọlé ní ọmọ ìgbàgbà. torí pé

jẹ́ ìsìn ń jẹ́ àpẹẹlẹ fáwọn onímọ̀ ní bíbẹ̀ tọ́lọ̀pàá àjọyọ̀lá tó wọ́n jẹ́ ìdáyì. Ìwádẹ́ mi náwá fún náà, ẹni tó náwá lọ́wọ́ lórí ìdílé ìṣòro pẹ̀lú ọ̀dọ́. Ṣètò bá ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ Ṣètò bá ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ayà ọ̀rọ̀ ayà ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ níbi tó kọ̀ kóró tó kótó àtìkà lẹ́yìn òde kóró tó kọ́ọ̀rọ̀ àti ìdíyẹ kọ́lá ìlẹ́yìn ọ̀dọ́ orí àtẹ̀kọ́ bẹ́ẹ̀ ni ìwé wọn lọ́wọ́ àwọn olùkọ́kọ́ wà lè kọ́ lọ́sọ àwọn ọmọ olùkọ́kọ́ bẹ́ẹ̀ pé ìdíje wọn nínú mímà mímà lè fi káàkó ọ̀tún mẹ́lẹ̀ àdá fáànù sálàkùsọ̀ lórí àkọọ́lẹ̀ fáàmù ẹni Yorùbá ìmà tọ́lọ́wọ́ bá àlẹ́fẹ́ lá tí ó ń tọ́ka sí níbi ìyẹn ló bá àlẹ́fẹ́ lé fún pé ní àti sàlẹ́fẹ́ fún ọmọ wa wà àdìgbò sọ́nà sáà nẹ́bí náà tí ó yé wa a rí i pé nígbà tá nẹ́bí ń gbọ́rọ̀ lórí káwọn ọ̀rọ̀ ẹni tó ń lò fún àwọn àtẹ́bí ọ̀rọ̀ àwọn tó ń lò ọ̀nà ìdí ìyẹn ورثة الأنبياء ذلك أن كل ورثة الأنبياء ìyẹn ló fà á làwọn àbá àtúnwà ọbẹ̀ sí iná ti lọ́pọ̀ àìsè ọmọ wà ó lò lẹ́yìnlẹ́mì láàbà ṣe àdìsí nílẹ̀ nàìjíríà láti rí àwọn àtẹ̀lé ọ̀dọ́ nípa àwọn àbáǹtà. Nígbà tó lọ́wọ́ àdìsí lásán ní ilé ìṣẹ̀yìn àwọn àwọn àti ìlú ẹ̀ṣẹ̀ àti ìdáàbò wá ní màláìkà lẹ́yìn tó dákọ̀ màláìkà kò dákọ̀ àwọn ẹgbẹ́ ọ̀rọ̀ ẹ̀rọ olówó ẹ̀sìn àwọn àpá àdúrà olówó ẹ̀sìn yẹn bìrẹ̀ ọjọ́ náà ìyẹn o káwá ti tọ́lá olówó. iná àwọn tó ń sọ̀rọ̀ rẹ̀ wípé orí àwọn àgbẹ̀bẹ̀ ọlọ́run tó ti bẹ̀rẹ̀ àwọn olówó ẹ̀sìn tí wọ́n sọ nínú wọn ni àbáwa ìgbáyé àwọn kan nínú ọ̀rọ̀ wọn wọ́n sọ bẹ́ẹ̀ nínú àwọn tó ṣe ìwà. ṣùgbọ́n nínú ọ̀rọ̀ wọn àbáwá ìṣòro ìdáyé ìbò ìdáyé láàbò ìdáyé àbáwá ìṣòro ìdáyé àwọn ọ̀rọ̀ ìṣòro ìdáyé yẹn á ti àkórí wà láàbò. ẹ̀rọ ti lọ àwọn akọ̀ọ̀lẹ́ àwọn àdájọ́ Beriman maksudnya Allah Subhanahu wa taala. Dan kalau kita amalkan sangat hal-hal apa? Wal wajib. nígbà tí wọ́n dúró déédéé kó tí wọ́n jẹ́ ìlara rẹ̀ dúpẹ́ ní làálá ìlà òru àti àkókò ọba àná lẹ́yìn ọ̀wọ́n ara wọn. Àwọn àbá àti ẹgbẹ́ kó tí wọ́n tọ́ ọ̀rọ̀ àti ìtọ́lá kó tó kà á máa àti ìgbẹ̀yẹ̀ kó tó pa àrà ọ̀rọ̀ gbà pọ̀. Àwọn olùmọ̀ kọ́nà bá wa ti Wọ́n ní alákọ̀ọ́kọ́ yẹn fún wa wọ́n ní yẹn jẹ́ hálàtì hálàtì àpá dàpẹ́. ìyẹn jẹ́ ìtọ́jọ́ tí a ṣe wípé ìpè ká ẹ̀yẹ máa ń bẹ̀rẹ̀ lọ́lẹ̀ pọ̀lú. ẹlẹ́ẹ̀kejì sàmíà hálàtì mà hálàtì ìyẹn fún ìgbàgbọ́ àwọn ẹgbẹ́ mọ́kàn ìgbàgbọ́ òfin ìgbàgbọ́ òfin àkọ́kọ́ àtìkọ ìpè ó ń wá sí àbáyé àwọn ọ̀dọ́ náà ìpè tó ti gbẹ̀dá. ìyẹn jẹ́ ewu ìbáàdà nípa tó pé ìbáàdà náà ti bá lọ wá. ìbáàdà kò tó bá tọ́ ẹni tí à ń sọ̀rọ̀ nítorí ìkàyọ̀ ìṣèlú ilé méjì lẹ́yìn ẹ bá ní ọ̀dọ́ rẹ̀ tẹ́lẹ̀ yọ̀ọ́ bá jẹ́ láti bí ọba tí mo láti pàyọ́ ọjà kẹ́kẹ́ máa yọ ọ̀rọ̀ àwọn tí ó tọ̀ tẹ́lẹ̀ táwọn ọ̀rọ̀ báyìí ti náà. Àjẹkùn pé nǹkan ìjẹ́ láàbùdá àìní ọ̀gá ọ̀gá alákọ̀ọ́kọ́ ọ̀nà ọ̀gá àìní lẹ́nu ọ̀gá ọ̀gá àìní tẹ́lẹ̀ kó tó bá yìí lọ́dọ̀ tó wà fún ọ̀gá ìdérò ní ìdérò lọ́rẹ́ tí wọ́n wá lọ́wọ́ ìkejì ń bọ́ ọ̀nà àgbàtì màhàlà ìdájọ́ ìrìnyẹ wọn ẹ ọ̀rọ̀ náà ní ìlọ́lọ́ àwọn ìdájọ́ ìwà ẹ wà kúrò kọ́lọ̀ bá yọ̀ mo tẹ̀lé ní pé àbá wa dá wa nínú àwọn ọmọ ẹ̀sìn àwọn tó ní alákọ̀ọ́kọ́ yẹn òun jẹ́ wọ́n fún tàwọn èèyàn wọ́n fún tàwọn èèyàn ọlọ́ọ̀bà ìpè bá fúnlẹ̀ ìwà ẹ̀yọ́ títí ń fi ń lẹ̀ fún àánà ìpè ọ̀rọ̀ òdodo náà àtàwọn àti ìtakùn lẹ́kọ̀ọ́ títí àwọn àgbẹ̀wò ìwádìí olórí fún wa ìròyìn náà kílẹ̀ àwọn àgbẹ̀wò ọ̀rọ̀ wọ́n á ní àwọn ọlọ́ọ̀bà àwọn ẹlẹ́ẹ̀kejì ọlọ́ọ̀bà táwọn ìdájọ́ ìjọba tàbí ìrìnà tí ó ti ń mọ̀ wá bẹ́ẹ̀. ọkọ̀ọ̀kọ̀ sọ́dún wa lákọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì ọ́ àgbẹ̀kẹ̀ ẹgbẹ̀ ní ọmọ bẹ́ẹ̀ lọ fún àtẹ́kùsẹ̀ gan-an ìlú nìkú wa. ẹ ti máa kọ́ra yín bẹ́ẹ̀ ẹ máa kọ́ra yín táwọn èèyàn máa máa lẹ́yìn bàbá yìí bá ti máa ẹ̀yìn wa ti tẹ́ lórí ẹ̀ ìwọ́n lọ́wọ́

wọ́n á ṣe àgbègbè tí wọ́n kọjá lórí oru. Àbá ti ní mẹ́ta tó tó lè lọ kà yóò lọ kọjá lórí oru tó lè nínú. Wọ́n wá sọ lórí oru. Ìwádà tó tó láyé tó ọkọ̀ orí náà ti mọ́. Níjọ́ pa mọ́ta Ọ̀pọ̀ náà wá ní kí ọ̀pọ̀ náà tó lè tó lọ́wọ́ aláwọ̀ àpò láti ọ̀sẹ̀ yá tó lórí èmi ní kó ọmọ tó dọ́gba tó tẹ̀lé àkọ́dá lórí omi wọn wá dá àjọ mi ọ̀pọ̀ náà wọn kó má dá sí àti ìlú wọn. Ìgbọ́ ìgbọ́ lẹ́nu wa ọ̀sẹ̀ àti ìgbọ́ lẹ́nu wa ọ̀sẹ̀ àwọn ìgbọ́ kà wá ẹnu wọn wá lé ẹ̀kú wọn. Bẹ́ẹ̀ wọ́n wọlé ebe tó lé. Wọ́n dà kó o ti gbèsè àmì àwọn òkúta ní wọn dé. Bàbá ọlọ́run ti gbé wọlé ẹ̀kú wọn lọ sí ọ̀rọ̀ ìlú àà wọ́n lọ wọ́n. Ìbá wà lọ. Àwọn ẹni wọn ẹ̀yà kọ́ àtọ̀wá. Abẹ́rẹ́ tọ́ba jẹ́ kọ́kọ́ yẹn kí wọ́n ti ṣe ṣe ṣe tọ́ba ń bẹ̀. nítorí ẹ̀rọ wa ẹ̀rọ ẹ̀rọ ẹ̀ka wọn ẹ̀rọ ìwọ̀n máa ní tọ́ba lè fà nílò rẹ̀. títẹ̀ tí wọ́n fẹ́ kẹ́ yìí ọlọ́run fẹ́ ti àwọn ife èròkù là bá àbá ń pè nìyẹn àbá òkòtò ọlọ́run. ọmọ fẹ́ ti fẹ́ ọlọ́run wáyé dúró fẹ́ àwọn tí wọ́n wọ́n wà bá àwọn ọ̀yẹ́ àwọn ọ̀pọ̀ nǹkan òkè ọ̀rọ̀ ìyẹn ti jẹ́ pẹ́ pẹ̀lú pé báyìí náà fún àwọn ọ̀rọ̀ àìsàn lápapọ̀ fún alákọ̀ọ́bá ìyẹn ti jẹ́ pẹ́ ìwọ̀n náà àìsàn lápapọ̀ fún alákọ̀ọ́bá èyí ti sọ fún ìsìnkú ìlọ́wọ́ wa àti ìfìlà hàlẹ́ inú kí wọ́n ìlú kọ́rọ̀ láti ìyẹn jẹ́ fírúwá àìsìlá fírúwá bẹ́ẹ̀ ní àti wà lọ́kì ìfìlà àti ìlà tó

ìgbàlódé. yóò sọ rẹ̀ kọ́dà. Yóò sì máa ń jẹ ẹyẹ kódà ó jẹ kí wọ́n jẹ náà ẹ̀ ọ̀rọ̀ kan. Kódà yóò Era olùwọ́ ọ̀rọ̀ ẹ̀yẹ má wípé ní àwọn bá fà yìí wọ́n jẹ́ ẹlẹ́rìí ọlọ́run lórílẹ̀ àwọn ẹni tó ti wípé ọlọ́run tó yìnbọn pé àbọ̀ ẹni náà kọ́ ẹni náà kọ́ ẹni náà látara bẹ́ẹ̀ ọlọ́run bá wa bá àlejò aláṣẹ̀síwájú nínú ayà tó tẹ̀lé pé ilẹ̀ tí ilẹ̀ ìdàgbà ìrìnlẹ̀ verse nineteen òun ni ara bá ń ka ìwà. ọlọ́dún ní nàìjíríà náà ń dàrọ̀. gbogbo nǹkan àbúrò ọ́fíìsì nǹkan múlẹ̀ nígbàgbọ́ tẹ̀lé ìwọ̀n tó parí nínú àwọn ìwà ẹ̀. ọ̀rẹ́ ìdúrà dájúdájú ẹ̀rọ màmá dájú pé tó jẹ́ ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ jẹ́wọ́ pé ìtumọ̀ ìtumọ̀ yẹn ìmọ̀tò ti mú kàkàrà lọ́wọ́ gbogbo tó ti jẹ́ mú kàkàrà làwọn kò sọ dárọ̀ ọ̀nà kọ́kọ́ mọ́ pé máa ń fà ní lọ́dọ̀ ọ̀rọ̀ pé dájúdájú ẹ̀sìn tá a lè pè lẹ́sìn lọ́dọ̀ wọn ọwọ́ ní ẹ̀yìn ìjà wọ́n ọwọ́ àti wọ́n ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ náà kò sì fún nǹkan bí òun wọ́n tó wá ta ẹ̀ ọ́ ẹ̀jọ́ èsì òun náà. gbogbo orúkọ tó ń balẹ̀ pẹ̀lú ẹ̀sùn lọ́dọ̀ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ sí òun. ìtọ́jú ẹ̀sùn lọ́dọ̀ ọ̀pọ̀ ọlọ́run òun kẹ́ ìjọba àdìsí ẹ̀sùn lọ́dọ̀ wàmátàlá

pé ìṣòro náà bàbá kò láti pé ìwọ náà bàbá kò ní òde ìlú tó lọ àgbà ọmọ ọlọ. tó gba táwọn náà ló bá àgbà àgbà ọmọ ọlọ lọ. tí ó yẹ kí ó ní ọ̀pọ̀ ọ̀la ìdájọ́. báwo la kò ní wọ́n tó? àdàpọ̀ ìkànnì ẹgbẹ́ náà wọ́n bá tó náà lọ sí ìwádìí sọ́ọ̀ ọ̀dọ́ bí àwọn ọ̀gá ẹgbẹ́ ẹni lọ náà ẹ̀kú ti ọ náà. Bébì ìṣe ẹ̀tọ́ ọ̀sán ọ̀dẹ ìlú ṣe ìṣẹ̀ká sí mu sọ́dọ̀ ẹ̀gbẹ́ lọ sọ́dọ̀ ọ̀dọ̀ àwọn. Ọlọ́run ti di ẹ̀kọ́ lẹ̀ wa. Gbogbo orí ló kò lè láì òun ò ní gbà ìyẹn mú súrà ní ìlú. Kọ́lá ọ̀pọ̀lọpọ̀ náà wọlé. Ìjọba ká ayà yìí gbà mí. kọ́mọ fẹ́ wọ́n ta àpapọ̀ máa súra súra kọ̀ọ̀ká kó wa mílọ̀ ọ̀pẹ ní wàhálà yẹn bẹ́ẹ̀ tó bí ẹ̀rọ ìtura ìlà bàbá yẹn kó wa láti bọ̀ ọ́ wà lọ́wọ́ àwọn ìlà ẹgbẹ́ ọ̀ Apa? Apa? Ah. mi láàyò tó lẹ́sìn mi lóko tó wọ́n máa fi àkọsí ìlà Marwa والبقي أي حسدا وحرصا على على الدنيا أي تقاط الدنيا ومن هو بعد الخير وفي الإنسان واجب كير لا تجرى على الله لا تجرى محمد wàyíyá kọ́ nígbà tó ìlà ìyá ìgbà á ẹgbẹ́ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ìdáàlà pàdánù òun ìdáàlà pàpàpọ̀ àwọn ẹ̀jẹ̀ bá jẹ́ gbogbo ní tó kò lè fúnra ẹ̀ gbogbo ní tó kò lè fúnra ẹ̀ tó àwọn لا يسمع منه يبقى التي نقل محمد صلى الله عليه وسلم يرد والنبي نفس محمد صلى الله عليه وسلم يرد والمسؤول فلو أن يمسك لا يسمع في أحد أن يمسك أن يمسك بعده ẹnikẹ́ni ẹni yóò fi bá a sí ìwé ìjà àjẹ́bí lọ́dọ̀ rẹ̀. Mìíràn àti ìlú mọ̀ nínú iṣẹ́ lẹ́gbẹ̀ẹ́ káwa yìí. Àwọn àbá tó lọ́wọ́ ayé wọn, wọ́n ní wọ́n máa ń àlè wọn náà kùnà. Ẹ̀rù ìdáhùn àwọn àgbọ̀ àti déédéé náà mẹ́rẹ̀ ìjọba ọmọ àti ọkọ̀. Àdìgún mọ̀ méjìlá òkú àdìgún mọ̀ kò dáhà àdìgún mọ̀ kò dáhà. ó mú àti bí níbi ayé àìsíkà ní àwọn àbá mi ọyà púpọ̀ tẹ̀sí púpọ̀ ní ẹ̀ ǹgbọ́n ti dàgbára ti sọ ǹgbọ́n ti rẹ̀ ǹgbọ́n ti jábà ayé àti ǹgbọ́n wọ́n mú àbúdá ǹgbọ́n ti dáàbò tó àdébí ọlọ́ọ̀bà àdébọ́lá ó rà bẹ́ẹ̀ nílò ráwọ̀ dá lè àdàbí ìlú ẹgbẹ́ ọlọ́ọ̀bà. wọ́n wá síbí àìsí àìsíwọ̀tú àìmọ̀rọ̀dà múnà kúmọ̀tìdáwà gbogbo èèyàn tó ń fi ìbá àti ìjẹmẹ́ tó tẹ̀ta wà yóò àríṣà fọ́lá wọ́n ní ìyàwó ìdíje wà láàrín bọ́ọ̀lù ẹ̀yọ̀ orí ìtàkùn wa sọ fún ìṣèyẹ lọ́wọ́ àgbà gbogbo ajá ìdáyẹ wà lámúlú nínú nílẹ̀ ní òrùlé ìtòlí kò wá ta tọ́lọ̀ sílé ní àdáyé bàbá gbọ́ kò ní bàbá kí nàá ale ti la ka ale ti la ka ale ti la a fún ìdí ọ̀pọ̀lọpọ̀ múlẹ̀ lọ́dọ̀ àwọn pé fún àwọn àwọn fẹ́ràn islamic gbogbo kan àwọn fẹ́ pé àwọn sábàwọn èèyàn kí àwọn akẹ́kẹ́ bí aláṣẹ ẹ̀sìn àti ìgbọ̀lẹ́dì ẹ̀ ẹ̀sìn àti ẹ̀sìn lọ́pọ̀ mẹ́sìn Jadikan Yusika Itu mereka baik orangnya Lalu mereka Apa wa Imam Nawawi Nino Tirama Syarul Baik Muslim ini Wani Wabe de Bedo Wani Ini semua yang mungkin Lima Apa Nabi Muhammad àlìyẹ̀rúbíyà wọnàdọ̀wàdìyà. ó lè ṣe tó ń lépe nínú gbogbo àwọn tí ó fẹ́ tí wọ́n lè lá tó bá lè fẹ́ ìyàwó yà bàbá àjàkà àti àwọn. bàbá àjọ bàbá àjọ tó ń fẹ́ àti olórí àti olórí nígbà wà lára ìwé àwọn tó ń fẹ́ yẹn wọ́n lọ sí ẹ̀kú fún báwọn tó kíra. bàbá àjàkà yà á tẹ̀lé ìyàwó lọ́wọ́ ìtọ́jú àwọn láwùjọ náà àwọn ẹ̀rọ fún wọn sí à àwọn tó lọ wá fún wọn sí à fàyídà káàdà áàbù káàmù tó wà lọ sí dúró pé àwọn ọlọ́run tó sọ ìtọ́ ọlọ́run fún wọn sí à ti yé lọ́sọ̀ lọ́sọ̀ tí làbọ̀ fi hù ẹ̀wọ́n lọ́wọ́ dúró lórí ẹ̀wà fún àbá àgbẹ̀ mi sọ̀rọ̀ wà wà lọ́wọ́ lọ́la tó wà pẹ̀lẹ́ sí wọn ní wípé tí wọ́n bá bẹ̀rẹ̀ fún wọn àgbà ìdáhùn mọ́kùnrin wọn náà nípa ìmọ̀dá nípa láti káàkàlà fún nípa ìwàwúlá. ẹni tí ò bá tẹ́kọ̀ọ́ náà àwọn tí àwọn ọkọ adéwọ́gbé tí wọ́n wá fún dáyé bàbá ìdùnnú máa lọ. ó lè jẹ́ léyìn kó tó wà fà tuntun ẹ̀sìn lọ́wọ́ náà kíni o láàbù gbogbo dáàbì kọ́ àbẹ̀rẹ̀ àkàtàkì tẹ̀lẹ́tẹ̀ kanáà ìwà ara ọ̀kadàkọ̀ ọ̀kadàkọ̀ ìwọ́pá níta àgbẹ̀wò àtàkùn rẹ̀ lórí ní àdébò ní ìlànà ìwà ìdàkùn máa ń sọ̀rọ̀ àtàkùn ọ̀rọ̀ lórí ìdíyẹlé ìdíbà tó rẹ̀ ní ìdíyẹlé wa àgbẹ̀wò àtàkùn